الحمد لله الذي خلق الإنسان وصوره فأحسن صوره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أمر ببر الوالدين والإحسان إليهما وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم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 Ibadallah dájúdájú ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun náà tó wa òun lọ́ba tó mú wa máa bẹ ní ìgbà tá a látara bàbá àti wa mi sí wa lára ó náà ká máa kékeré ṣáájú kótó di pé wọ́n jẹ́ èèyàn iṣẹ́ tí ìyá rẹ̀ ṣe kótó di pé wọ́n jẹ́ ẹni tí wọ́n bí tọ́ jẹ́ èèyàn kò sí fọwọ́ rọ́ sẹ́yìn àyè tí àwọn òbí méjèèjì ń bẹ àyè tó ga púpọ̀ ni ìdí ni tọ́lọ́wọ́n bẹ lẹ́dàá wa tó fi pa láṣẹ wípé wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana olúwa ẹlẹ́dàá rẹ ó pa aláṣẹ pé ẹ gbọ́dọ̀ sìn kankan àyàfọ́ nìkan ó sì tún pa yín láṣẹ bí kíkẹ́ máa ṣe dáadáa sí àwọn òbí yín méjèèjì àwọn olùmọ̀ nípa Islam wọ́n ní nítorí gíga tí àyè àwọn òbí méjèèjì ga lọ́fà lọ́lọ́wọ́n ọba fi pa àṣẹ ike ẹsẹ dáadáa sáwọn òbí yín méjèèjì lẹ́yìn ẹjọ́ sìn fọ́lọ́wọ́n ọba lónìí kan dáadáa tọ́ka ọ̀nà ló ń ṣe o ní ìgbà tí wọ́n ń ṣe dáadáa sáwọn òbí rẹ méjèèjì ipò tó wà ipò tó ga púpọ̀ ni nígbà tó ṣe pé òfin àwọn òbí rẹ òfin wọn pé ẹni téèyàn ò ní gbọ́rọ̀ sí lẹ́nu ṣùgbọ́n ṣe ló ń ní ìbámu pẹ̀lú àti ọlọ́run ní ìbámu pẹ̀lú ìtọ́sọ́nà ànábì wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ipò kásì dáadáa sóbi méjèèjì ọwọ́ àtàrà lẹ́yìn jíjọ́sìn fọlọ́run ọba lónìí kan ṣoṣo eléyìí fi hàn wípé àwọn òbí méjèèjì ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó wọn kún ó gbé wọn sí àyè tó ga ọmọ tó bá fẹ́ jẹ́ ẹni tí ó rí ẹ̀san ńlá lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ ka àwọn òbí rẹ̀ kún wọn sáyè tó ga ó máa ṣe dáadáa sí wọn nítorí kọ́rọ̀ tiẹ̀ náà kó lè bàa já sí rere nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ ó ní mo bí anabi wa صلى الله عليه وآله وسلم بك أي الأعمال أفضل يقول الله لاجو نينو أوانسة النبي داو وني الصلاة لوقتها قاسي صلاة لا سكورة قلت ثم أي منير النبي يقول تكام نينو سيولوري تتقوالي كما سي صلاة لا سكورة النبي ني بر الوالدين Kama máa ṣe dáadáa sáwọn òbí méjèèjì kólító sọmọ ayì mọ̀lẹ́wọ̀ ló tún kàn lẹ́yìn eléyìí anábì ní aljihadu fi sabilillah dídá kó sójú ọ̀nà ọlọ́run àwọn òbí ká ṣe dáadáa sí wọn ọ̀ràn yẹn ni o nàmbà túláàsì ni kì í ṣe nàmbà fẹ́ gbogbo ọma tọ́fẹ́ kí tó náà da tó sì fẹ́ kí àtúbọ̀tán tó ń kó sunwọ̀n ọmọ tó yẹ pé kò wú láti jìyà lọ́la gbẹ̀ndẹ̀ kìyàmà ó gbọ́dọ̀ ṣe dáadáa sí àwọn òbí rẹ̀ méjèèjì. ọlọ́run ẹlẹ́dàá wa ó pa aláṣẹ fún àwọn ọmọ láti ṣe dáadáa sáwọn òbí wọn méjèèjì àwọn bàbá àti ìyá rẹ̀ ọmọ làwọn náà jẹ́ fáwọn kan ní ìgbà táwọn ń jẹ́ bàbá fún ọ tí wọ́n ń jẹ́ ìyá fún ọ wọ́n jẹ́ ọmọ fáwọn míì ọ̀ràn yẹn ló jẹ́ lórí tiwọn náà káwọn náà ṣe dáadáa sáwọn òbí tiwọn náà nítorí pé bọ́lá wọn ti ṣe bí wọ́n léèrè nípa báwo ló ṣe ṣe sáwọn òbí rẹ méjèèjì bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́ bí àwọn òbí tiẹ̀ náà léèrè báwo làwọn náà ti ṣe ṣe sáwọn òbí wọn méjèèjì torí ẹ ẹ̀yin ń fẹ́ kọ́ máa yan jẹ́ni tí wọ́n máa ṣe dáadáa sí yín báwo lẹ́yìn náà ṣe ṣe sáwọn òbí ti yín sọ́mọ rere lẹ́yìn náà jẹ́ sáwọn òbí yín àbọ̀ ọmọ burúkú bẹ́yìn bá ti ṣe jẹ́ sáwọn òbí yín irú rẹ̀ náà ní ká ẹ máa retí láti tẹ́wọ́ gbà lọ́dọ̀ àwọn ọmọ yín nítorí a bá fi wín kà òun náà là á fi san kò sì lè ṣeéṣe kí ìwọ yọ ọmọ rádaràda fáwọn òbí tiẹ̀ kọ́ máa tiẹ̀ kọ́ wá jọ ọmọ dáadáa fún ìwọ náà gbogbo ẹni tí máa ń fẹ́ rere fún un ìwọ náà jẹ́ rere fáwọn òbí tiẹ̀ fọmọ pé nígbà tó bí tiẹ̀ bá ń bọ́ sọ̀rọ̀ èyí sábà rẹ ni fọmọ pé rẹ bá ránṣẹ́ pé ìwọ lágbájá mo fẹ́ rí ọ yọjú sí mi ó lè sí oṣù kan gbáko tó ní dá bàbá rẹ lóhùn ó lè sí oṣù méjì tó ní dá ìyá rẹ lóhùn bóòlù ṣe ń fẹ́ kọ́ máa ti ẹnu òsè fún ọ. gbogbo ẹni tí máa ti ń fẹ́ kọ́ máa tóun kọjọ́ máa dáadáa sóun kó nà ó gbìyànjú láti jọ́ máa dáadáa sáwọn òbí tiẹ̀ náà ṣíṣe dáadáa sí òbí méjèèjì nínú ẹ̀sìn Islam ìsìláàmù tún ní bó ti fẹ́ tó torí pé òbí méjèèjì yẹn bàbá àtìyá ní ń jẹ́ bẹ́ẹ̀ bàbá rẹ àti ìyá rẹ àyè tí àwọn méjèèjì wà ọ̀gá púpọ̀ ṣùgbọ́n àyè tí màmá wà ó tún ga ju ti bàbá lọ nínú òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní ìgbà tẹ́nìkan tọ́wá sọ́dọ̀ anábẹ́ wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ó sì béèrè ó ní man ahaqqun nasi bi husni sahabati talẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí kí n ṣe dáadáa sí jù nínú àwọn èèyàn anábì sallallahu alayhi wa alihi wa sallam ó dáhùn ó ní ummuk ìyá rẹ̀ ni qultu thumma ay thumma man mo nílẹ anabi lẹ́yìn ìyá mi ta ló tún kàn qala ummu anabi tún níyà rẹ ni qultu thumma man mo tún bi anabi léèrè mo ní lẹ́yìn ìyá mi ta ló tún kàn anabi tún ní ummuk anabi wílẹ̀ mẹ́ta qultu thumma man mo ní lẹ́yìn rẹ̀ ta ló tún kàn qala abu anabi wa ní bàbá rẹ̀ nínú ẹgbàá wa mi anabi sallallahu alayhi wa sallam ọdọ akọ ká ṣe dáadáa sí ìyá wa lẹ́ẹ̀mẹ́rin ṣáájú ká tó ṣe dáadáa sí bàbá wa lẹ́ẹ̀kan eléyìí jẹ́ òfin Ọlọ́run ọba eléyìí tó ṣe pé kò ṣe dákọjá láì jẹ́ pàtẹ́lé ọjọ́ ìlànà eléyìí tọ́lọ́ ń gbé kalẹ̀ tọ́jú ọ̀ràn àyàn lórí gbogbo mùsùlùmí kí wọ́n jẹ́ni tí wọ́n máa mójútó nítorí káwa náà lè bá jẹ́ni tí ó ṣoríire káwọn ọmọ wa káwọn náà lè bá jẹ́ni tí wọ́n máa ṣe dáadáa àwa tá a bí wọn lónìí àwa náà gbọ́dọ̀ kọ́kọ́ síwájú ṣe dáadáa bẹ́ẹ̀ sáwọn òbí tiwa wọ́n ní ó ṣe dáadáa sí ìyá rẹ̀ tún ṣe dáadáa sí ìyá rẹ̀ tún ṣe dáadáa sí ìyá rẹ̀ kó o tó wá ṣe dáadáa sí bàbá rẹ̀ eléyìí tó túmọ̀ sí pé òfin ọlọ́run ọba lélẹ́yìí kò ní ìdí kò sì bùkátà káwọn bàbá kí wọ́n fa kíkọ́rí kí wọ́n wá yarí jálẹ̀ wípé àfikọ́ ma kó ṣe dáadáa ìlọ́pọ̀ àìníye fáwọn kó tó di pé yóò fi dáadáa kan yóò fi lọ ìyá rẹ̀ òfin ọlọ́run ọba ni pé ṣe dáadáa sí ìyá rẹ̀ lórí ẹ̀mẹ́ta kó tó di pé ṣe dáadáa ẹ̀yọ̀kan sí bàbá tiẹ̀ bàbá rẹ màmá rẹ wọ́n lè jẹ́ mùsùlùmí ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ kò sí dáadáa sí wọn bàbá rẹ màmá rẹ wọ́n lè jẹ́ káfìrì ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ kò sí dáadáa sí wọn nítorí pé dáadáa eléyìí tí wọn ní kó ṣe sóbì rẹ kò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn wọn wọn lè jẹ́ mùsùlùmí wọn lè má jẹ́ mùsùlùmí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìní ń bẹ nílé ayé yìí tó jẹ́ mùsùlùmí ṣùgbọ́n tó ṣe pé àwọn òbí rẹ àwọn kì í ṣe mùsùlùmí ó sì ń bẹ nílé ayé ẹni tó jẹ́ pé òbí rẹ jẹ́ mùsùlùmí ṣùgbọ́n òun ti fi islam sílẹ̀ ike kò ṣe dáadáa sí wọn láì kò fi tẹ̀sìn wọn sí láì kò fi tẹ̀sìn wọn sí ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ ike kò ṣe dáadáa sáwọn òbí rẹ yìí báyìí ó wà nínú ẹgbàá wọ̀rọ̀ látọ̀dọ̀ Asma bintu Abi Bakr radiyallahu anhuma ó ní inna ummi qadumat wa hiya mushrika wa hiya raghiba ó ní ìyá mi ó dé o ó dé láti Mẹ́kà ó wá bá mi ní Madina ìyá mi tá ń sọ̀rọ̀ yìí báyìí kì í ṣe mùsùlùmí o abọ́gibọ̀ ọ̀pẹ ni ìyá mi yìí báyìí bùkátà ló sì gbé wa ó ń fẹ́ kí n sàánú òun kí n já nǹkan kan fún un nínú nǹkan tẹ́mi náà ni. anabi sallallahu alayhi wa alihi wa sallam asmaa wa ń bi anabi léèrè wípé awa asilu ummi ṣé kí n tẹ́wọ́ gba ìyá mi kí n ṣe dáadáa sí i tó ń ti pé kì í ṣe mùsùlùmá anábì ní sílé ọmọkì tẹ́wọ́ gba ìyá rẹ lálejò tẹ́wọ́ gba ìyá rẹ lálejò ṣe dáadáa sí ìyá rẹ gbìyànjú láti mú ìpọ́njú àti ìdààmú kúrò fún ìyá rẹ lóde ìwọn abágbára rẹ ti ṣe ma nítorí pọ̀ níyà rẹ ó rí i pé ẹnu rẹ <coughs> kọ̀ọ̀ràn ọ̀rọ̀ nígbà tó bá sọ pé ìdí tí wọ́n kì í fi ṣe dáadáa sí ìyá rẹ̀ ìdí tó fi ṣe dáadáa sí bàbá rẹ̀ òun náà ní pọ́sẹ̀bọ ni wọ́n ìdí tó fi ṣe dáadáa sí ìyá rẹ̀ ìdí tó fi ṣe dáadáa sí bàbá rẹ̀ òun náà ní pàbọ́gìbọ̀ ọ̀pẹ ni wọ́n báwo ló ṣe lè máa ṣe dáadáa sí káfìrí báwo ló ṣe lè máa ṣe dáadáa sábọ́gìbọ̀ ọ̀pẹ táwọn náà bá ń fẹ́ kó ṣe dáadáa sáwọn níṣẹ́ lọ́yẹ kó wọ́n gba islam kọ ọ̀rọ̀ yún ó ju ẹnu rẹ lọ. lópin ìgbà tí bàbá rẹ ọba ti kù lópin ìgbà tí ìyá rẹ ọba ti kù ọ̀ràn yẹn lọ́jọ́ lórí rẹ kó ṣe dáadáa sí wọn láì kò fi tẹ̀sìn tí wọ́n ń ṣe ṣe dáadáa ọgbọ́dọ̀ ṣe dáadáa sí wọn. torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé islam ó ní ṣe dáadáa sóbì rẹ dáadáa tí islam sì ní kó ṣe sóbì rẹ yìí báyìí kò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn eléyìí tí òbí rẹ̀ ń ṣe kò ní í ṣe pẹ̀lú ìlànà eléyìí tóbi rẹ̀ ń tẹ̀lé dandan ọgbọ́dọ̀ ṣe dáadáa ọgbọ́dọ̀ ṣe dáadáa sí àwọn òbí rẹ̀ yìí báyìí láì kò bìlà pẹ̀lú ẹ̀sìn tóbi rẹ̀ ń ṣe láì kò bìlà pẹ̀lú ìlànà tóbi rẹ̀ ń tẹ̀lé lópin ìgbà tó ti jẹ́ pé àwọn náà lòbí rẹ̀ tí wọn ò sì tí ì kú àmọ́ tóbi rẹ̀ bá fi lè kú tó kú lórí ìṣe kèfèrí bàbá rẹ̀ kú lẹ́ni tí ẹsẹ̀ mùsùlùmí ìyá rẹ̀ kú lẹ́ni tí ẹsẹ̀ mùsùlùmí kò sí dáadáa kan sẹ́sìn ìsìláàmù ní kò ṣe sí wọn máa o lẹ́yìn ìgbà tí wọ́n ti kú ní kèfèrí ìsìláàmù ọ̀gbà kọ́ máa ṣàdúrà fún kèfèrí ìsìláàmù òsì gbà kó o ṣe sàrà kan pé kọ́lọ́ ọmú ládàá rẹ̀ kọ́lọ́ ọmú bá kèfèrí táwọn náà bá mà wípé àwọn ń dáadáa tí ó tọwọ́ rẹ̀ bọ́ sọ́dọ̀ àwọn lẹ́yìn ìgbà táwọn bá filẹ̀ ayé sílẹ̀ kò sí nǹkan kan tó ṣẹ́kù fún wa ju káwọn náà rí páwọn òkú láì jẹ́ mùsùlùmí lọ. ya ayyuhal ladhina amanu taqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun. ẹ̀yin olùwàgbọ́ òdodo ẹ páyọ ọlọ́ nípa apá pípáyà rẹ̀ ẹ sì má gbà láti kú láì jẹ́ mùsùlùmí bàbá rẹ̀ ti jẹ́ mùsùlùmí ìyá ọwọ́ akúfẹ́ rẹ̀ tí bàbá rẹ̀ ó kú kúrò nílé ayé ń bí ìní bàbá bá di kèfèrí ìní ìyá bá di kèfèrí lábẹ́ òfin ọlọ́run tí bàbá rẹ̀ bá fi lè kún kèfèrí bẹ́ẹ̀ tó sì jẹ́ pé gbogbo ògbésí ayé wọn ìní wọ́n lò láti fi jẹ́ mùsùlùmí ọwọ́ ọjọ́ márùn-ún tó kù tí bàbá ó fi kú ìjọ kan tó kù tí ìyá ó fi kú nàbá láwọn ò ṣe ma ìyá àti bàbá yìí wọ́n ti pàdánù dáadáa eléyìí tó máa máa ṣe fóbi rẹ̀ lẹ́yìn ikú wọn. nínú adìsá nàbẹ̀wọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹnìkan wá bá nàbí sallallahu alayhi wa alihi wa sallam ó ní ǹjẹ́ dáadáa kan tún ṣẹ́kù bí tí màá ṣe fún bàbá àti ìyá mi lẹ́yìn ìgbà tí wọ́n bá ti kú anábì sallallahu alayhi wa sallam níbẹ̀ ni dáadáa oríṣi márùn tún ṣẹ́kù tí ẹ ṣe fún bàbá àti ìyá yín lẹ́yìn ìgbà tí wọ́n bá ti kú alákọ̀ọ́kọ́ as-salatu alayhima ẹ máa ṣàdúrà fún wa ẹ máa ṣàdúrà fún bàbá àtìyá yín lẹ́yìn ìgbà tí wọ́n ti kú bàbá àtìyá yín tí wọ́n fi yín yẹn ọwọ́ bíbí tí wọ́n fi yín òun náà ní nǹkan tó sọ di túláàsì lẹ́yìn lórí kíkí ká ẹ ṣe dáadáa sí wọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ni wọ́n ya aláìlẹ́kọ̀ọ́ wọ́n máa sọ fún bàbá bàbá ò tí ì kú o wọ́n máa sọ pé ẹ̀ ń ká ṣàánú yín ẹ̀ ká fún yín lówó ńgbà tí ti rí pa lówó ẹ̀yin tó ṣe é pé ẹ̀ láàánú wa owó mélòó lẹ ná wa lórí ilé mélòó lẹ rán wa lọ ṣebí ìtẹ rán wa yín náà lẹ́yìn ìgbà táwọn èèyàn tó ní wa ń wí tẹ́lẹ̀yìn sọ ilẹ̀ tó gbà pé rán wa lọ sílé ìwé ń tábà fún yín ní kẹ́ fara o bàbá kankan má gbé àwọn nǹkan kan wá sí wa ń wájú táwọn ò ní ṣe fún un la ilaha illallah ọmọ kọ́ ma nìyẹn ọmọ burúkú lásán lásán nìyẹn ìwọ́n sọ pé bàbá rẹ ó ní iye owó tó ń ná ná lé ọ lórí ṣé ìwọ wa lè san ni bàbá tí ọ̀nàwó lé ọmọ lórí rárá rárá rárá ṣé ìwọ lè san ìwọ tó ti dolówó tọ́jà pówó rẹ ọkọjá gbogbo béèyàn ti ṣẹlẹ̀ sírò rẹ tó lè san owó tí bàbá rẹ ná lé ọ lórí ó tó ẹrú tó lè san. bàbá rẹ àwọn jẹ́ ni tó ṣe pé gbogbo owó tí wọ́n ní láyé kọjá yọ ẹgbẹ̀rún márùn-ún náírà ní ayé ìgbà yẹn ẹgbẹ̀rún márùn-ún náírà yẹn nínú rẹ̀ ni bàbá rẹ ti tọ́ inú rẹ̀ ni bàbá rẹ̀ ti wọ̀ inú rẹ̀ ni bàbá rẹ̀ ti rán ọ lọ sáwọn ilé ẹ̀kọ́ tí wọ́n rán ọ lọ pẹ̀lú ìpọ́njú àti ìdààmú òun náà ni bàbá rẹ̀ fi ṣe gbogbo nǹkan yìí ìwọ ti wá dẹni tó ṣe pé o ní tó five hundred million ẹ dákun ṣé five hundred million tó lè san five thousand kò lè san o five hundred million rẹ yẹn irọ́ lásán ni nọ́mbà lásán ni zero rẹ̀ lọ́pọ̀ kò lè san tí bàbá rẹ̀ nalẹ́ ọ lórí torí pé ńgbà tí bàbá rẹ táwọn ná five thousand lé ọ lórí níbo lo ní five hundred million rẹ wà níbo ni wọ́n wà ṣé wọ́n dá wa ń kòbò nígbà náà tí bàbá rẹ ti jẹ́ pé àwọn ń pebi mánú tó jẹ́ pé bàbá rẹ àwọn jẹ́ pé wọ́n ń sáré wọ́n pa rẹ̀ mára ó ṣe bí ìgbà tí nǹkan kan sá wọn nítorí kí wọ́n lè bá tọ́jú wọ nítorí kí wọ́n lè bá gbáyé gbádùn nítorí kí wọ́n lè bá àdàgbà kó lè bá àdéyàn gbogbo nǹkan tí wọ́n ní ni wọ́n ná lórí rẹ̀ sí ọ five hundred million rẹ̀ nítorí pé tí bàbá rẹ̀ náà lé ọ lórí ó lè san padà ẹ̀gbọ́n tó lọ sọ pa àwọn sàhábà ni la yastawi minkum man anfaqa min qabli al-fathi wa qatal أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى ọlọ́ni wọn lè dọ́gba àwọn ẹni tó ṣe é wọ́n náwó wọn wọ́n tún jagun sójú ọ̀nà ọlọ́run ṣáájú kọ́lọ́wọ́n bó tún fànàbí ń ṣẹ́gun lórí àwọn ará mẹ́kà pẹ̀lú ẹ̀yin tẹ́ ẹ náwó tẹ́ jagun sójú ọ̀nà ọlọ́run lẹ́yìn tọ́lọ́run ti fànàbí ń ṣẹ́gun lórí àwọn ará mẹ́kà ẹ lè dọ́gba bó tilẹ̀ jẹ́ pé gbogbo yín náà la ṣàdéhùn àlùjánnà fún. tó bẹ́ẹ̀ náà ní báwo wá ló ti fẹ́ fi àwọn tọrọ kọ́bọ̀ tiẹ̀ tó ní lọ fẹ́ fi wé tọrọ sísì tí bàbá rẹ̀ nálẹ̀ ọ lórí wọ́n lè dọ́gba torí tí bàbá rẹ bá kùnà láti náwó lé ọ lórí lọ́jọ́ yìí wà á kú dànù ni ìgbà tí wọ́n náwó lé bàbá rẹ lórí bàbá wo ló kú bàbá wo ló kú nítorí pé ọmọ kan òwò tẹ̀ kan tẹbi wàá máa sọ fún ọmọ ni wípé kí àgbàdo tí ó tó dáyé lọ́lọ́run ọba ti ṣe ní tí àkùkọ ń jẹ ó ti wá gbọdọ̀ jẹ́ pé ńgbà tí wọ́n dáyé tán la ṣẹ̀ṣẹ̀ rí mú mi ìgbà tí wọ́n dáyé tán la ṣẹ̀ṣẹ̀ róúnjẹ jẹ ńgbà tí dáyé la tó mọ ti ń jẹran ìwọ gẹ́gẹ́ bíi ta eléyìí túmọ̀ sí pé ipò tí bàbá rẹ̀ wà ga ipò tí ìyá rẹ̀ wà ọ̀ga tọrọ sí kàn yọ ni kì í ṣẹgbẹ́ kọ́bọ̀ bàbá rẹ̀ kì í ṣẹgbẹ́ rẹ̀ rararara ìyá rẹ̀ kì í rọ̀ rẹ̀ ṣe dáadáa sí wọn ọ̀hán fún ìyá rẹ̀ lówó ọ̀hán fọwọ́ sí fún ìyá ló gbé gbàjà owó náà lẹ kúkú fún mi àwọn ọmọ tí bá ń sọ báyẹn àwọn ọmọ kọ́ ọmọ nìyẹn tó ti agara wa àwọn ọmọ kò ní sàlùbáríkà nìyẹn màmá rẹ tó ṣe kó ru oyún rẹ sínú bí kúkú bí yíyè tó jẹ́ pé àìmáyé nìyá mi dákú kó tó di kó bímọ ẹ wá wojú ọ̀kúnlẹ̀ pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin wọn yẹn wọ́n rí kútán díẹ̀ ló kù kọ́lọ́n ẹlẹ́dàá owó tó sànù wọn pé wọn ò ní lọ bẹ́ẹ̀ torí ìwọ náà ni bó kó ń kó ọwọ́ ara rẹ̀ ìwọ náà lọ wá ń hùwà burúkú sí ìyá yìí ẹnu rẹ ni wọn náà wà ń ẹnu rẹ lọ wà ń ọ ń bọ̀ wá mà àwọn òbí wa gàtàní agbọ́dọ̀ ṣe dáadáa sí wọn lẹ́yìn ìgbà tóbi rẹ bá kú tó kú ní mùsùlùmí àwọn ojúṣe márùn wọn tún ṣẹ́kù lórí rẹ tó máa ṣe lórí wọn as-salatu alayhima wọn máa ṣàdúrà fún wọn ti ṣàdúrà fún àwọn òbí wa lẹ́yìn ikú wọn nínú ojúṣe ọmọ nìyí tọ́yẹ kọ́ máa máa ṣe fóbi rẹ̀ nítorí pé wọn náà kù yóò yí ọ ike gbogbo rádaràda táwọn èèyàn máa ń ṣe láyé lẹ́yìn ikú òkú nǹkan ní máa wúlò fókù ntí máa wúlò fókù oná lọ ń gbọ́ yìí kó ṣàdúrà fókù rẹ̀ sísàdúrà fókù kò bùkátà káwá lọ kó àwọn kan jọ ipa fẹ́ gbéṣẹ́ fún wa wọ́n bá ní ṣàdúrà fókù wa yàtí là ń fẹ́ kó ké alukurani là ń fẹ́ kó wọ́n bá wa sọ̀kalẹ̀ àbí dàláìlù kan gbogbo àwọn nǹkan tí ò sí nínú tẹ́sí islam fi kọ́ wa títí ní jẹ́ dàláìlù gan-an rí ẹ wàá máa sanwó rẹ̀ ẹ tún wá lọ roka ẹ tún wọn mọ pé ẹ fada ọmọ òṣèlú ẹ fún wọn gbogbo eléyìí ò sínú nǹkan tẹ́sí islam tó inú tí islam fi ràn ó rí i pé lónìí ọlọ́run lọ́mọ iye àdúrà tó ti ṣe fórí ara rẹ̀ bó ṣe ń ṣàdúrà fórí ara rẹ̀ rántí ẹni tó tara rẹ̀ jáde bàbá ẹ̀ rántí ẹni tó tara rẹ̀ jáde màmá rẹ̀ máa ṣàdúrà fáwọn náà wọ́n bùkátà àdúrà yẹn gidigidi nítorí pé gbà tó kù ti lọ kò sí nǹkan tó lè ṣe fáláyì ní dáadáa àbá ìdá tí ẹ ti parí òun bùkátà lọ́dọ̀ ẹ̀yin tẹ́ kù láyé ẹ ṣàánú mi ẹ má gbàgbé mi ẹrántí mi pẹ̀lú àdúrà ọwọ́ àánú àkọọ́lẹ̀ nínú táwọn olù àwọn aṣíwájú rere sọ wọ́n ní ọmọ kẹjẹ ẹni tó ti kó dojúmọ́ ni ló máa rántí bàbá rẹ̀ nínú àdúrà bàbá ti síwájú kú ọwọ́ àṣẹlẹ̀ pé lọ́jọ́ kan ọmọ yìí ní ìdíwọ́ tó pọ̀ kò tiẹ̀ jẹ́ ọ̀rán tí fún bàbá rẹ̀ ọwọ́ alálà nígbà tó sùn lọ́jọ́ yìí bàbá wa yọ sí lójú oorun bàbá ah, ni a kíní tó ọmọ fi ránṣẹ́ sí wa àárí lónìí báàmì kí ni mo ọmọ fi ránṣẹ́ sí àdúrà yẹn náà ni àárí la ilaha illallah ọmọ yẹn wọ́n ní títí tó fi kú tó fi filẹ̀ ayé sílẹ̀ kò yé ṣàdúrà fún bàbá rẹ̀ lójoojúmọ́ àwọn awi tán wọ́n á sọ pé àdúrà àjọ kẹta ni àdúrà àjọ kẹjọ ni tológójì ọjọ́ ni tọlọ́dọọdún ni la ilaha illallah a ah, àdádálẹ̀ ọ̀sẹ̀ nítorí wọn bọ ọbẹ yín iná ilẹ̀ wa hùn rí ma eléyìí tó yẹ kẹ́ ẹ máa ṣe kẹ́ ẹ múra sí ní gbogbo gbà ẹ wàá pàtì wọn ni ẹ ẹja ṣe bí wọn ṣe ṣe kó lè bá àríbí ṣe rí bóò ni wọn ṣe ṣe náà rí bóò ni wọn ṣe ṣe tó bá tọlọ́mù tí ọba ti bá tọlọ́mù kó fọ́ múra wọn ẹ rí nígbà tí bàbá wọn kú ìyá wọn kú wọn wá ṣàlàyé fáwọn ọmọ wọ́n ní kò sí nínú ìlànà ìkẹkẹ wa lọ máa fi gbálùgbá kẹ máa fàwo làwo kẹ máa gbá pẹkánná ìpẹ fẹ dáná àbẹ fẹ ṣe kínní kan ìjọ kẹta ẹfẹ ṣe kan ìjọ kẹjọ ẹfẹ ṣe kan ogójì ọjọ́ gbogbo eléyìí àdáda lẹ ni eléyìí tí ọyẹ kẹra wọlé torí kò ní ṣe bàbá yín láǹfààní kankan kò láǹfààní kan tí ó fi ṣèyá yín ẹ̀yin gan alára látàrí ṣíṣe rẹ̀ ẹtù dẹsẹ ni àwọn ọmọ ti gbọ́ wọn ti gbà wọn àwọn ìyàwó náà ti gbọ́ wọn ti gbà wọn àwọn aríire bá ní jẹ àwọn ẹni tó tẹ bàtí fídíà ń dì àwọn náà bá tún padà wá ẹ má gbọ́n tí wọ́n sọ fún yín o ẹ má gbọ́n tí wọ́n sọ fún yín o gbogbo nǹkan ni ẹ dá lọ́dọ̀ àwọn eléyìí o ẹ ṣe bí wọ́n ṣe ṣe kó lè bá àríbí ṣe rí o bàbá yín náà ṣe dọ́kẹ̀jọ bàbá tiẹ̀ o bàbá yín náà sogójì ọjọ́ bàbá tiẹ̀ o kọ́dọ̀ ṣe dọ́kẹ̀ta bàbá tiẹ̀ ẹ̀yin wá lẹ̀ ní ṣe kankan ọlọ́mọdé abíọ́ máa lè lọ́mọ. ok ńgbà tí wọ́n ti ní sàdáadáa lẹ́wọ́n ti dọ́ máa lè sá la ilaha illallah àwọn ọmọ náà wá pé tọ́ ẹ̀dàkùn tó rọlọ ọ̀rọ̀ tẹ bá wa sọ yẹn ó wà wá lásàkún ara a sì ti ṣe tálàtì fi ṣiṣẹ́ ṣùgbọ́n àwọn èèyàn ò jẹ́ agbádùn àwọn èèyàn ti agbádùn wọn ní tá a bá fi lè kùnà láti ṣèjọ kẹta tá a bá kùnà láti ṣèjọ kẹjọ tá yọwọ́ ogójì ọjọ́ sẹ́yìn àtọ màlì. ẹ sì bá àwọn nípìnwẹ̀ rí ọmọ ọkọ àtọ màlì. wàlá hawla wàlá quwwata illa billah as-salatu alayhima ọmọ ṣàdúrà fún bàbá àtìyá rẹ̀ ní gbogbo ìgbà ọmọ bí wọ́n ṣe rí ni bí wọ́n ti ṣe rí ni pé ìwọ ni bàbá rẹ̀ kú ìgbà tí bàbá rẹ̀ kú kò wù ọ́ ká pé wọ́n kú torí kò sẹ́nìkan láyé tí ń fẹ́ kí bàbá mi bàbá òun àbí òun kó kú o àfi tó bá jẹ́ ọmọ burúkú ni ó ti máa wákú fún bàbá rẹ̀ kó tó kú yóò máa wákú fún ìyá rẹ̀ kó tó tó pé gbogbo àwọn máa rí kò wù wọn kí bàbá wọn kú kò wù wọn kí ìyá wọn kú yóò mọ wá dùn ọ wípé ha ibi tí bàbá mi lọ báwo lọ́hún rí fún wa báyìí ṣé ìkẹ́ ni wọ́n ń rí ni àbí yà tó bá jẹ́ kẹ́ni yóò wù mí kọ́lọ̀ wọn ṣàlékún rẹ̀ fún wa tó bá jẹ́ pé yà ni yóò wù mí kọ́lọ̀ wọn bá mú kúò fún wa eléyìí ni ọ̀wọ́ àṣẹ sábàbí tí ìwọ́tọ̀ ọjọ́ máa rí tí bàbá rẹ̀ fi ilẹ̀ yun tó fi máa ṣàdúrà fún wa ní gbogbo ìgbà ọ̀rọ̀ àwọn ẹni tó ń kó jọ táwọn sọ pé àwọn lolólùfẹ́ bàbá rẹ táwọn fẹ́ ṣàdúrà fún wọn yẹn àpèjúwe tiwọn làpèjúwe ẹni tá a fún lówó pé bá ní sunkún bá ní sun àsunhù wípé ọmọ wa kú ẹni tá a fún lówó pé bá ní sun àsunhù wípé ọmọ wa kú yóò sunkún títí tówó tí ẹ fún ó fi jóná tẹ̀lé tówó ń bá ti jóná tán ibi títí ń sunkún náà ni ó ti dá sẹ́rìn wípé ah, ah, ọba tó kù láyé náà ó kúkú sáyé ọlọ́run forí jẹni tó ti kú ẹbá ní gbámọ́là nítorí pé òun ń sunkún owó jẹ fún ni ọ̀là ẹ̀jẹ̀ bí ẹ̀rọ ọ̀bá ni sọ̀rọ̀ ni ẹni pé tá a bá lóòdù owó sí lọ́ba tí ń di pówó ń jó lọ tán yóò ti máa kọrin kan sí wa létí pẹ́ sọ́ra o owó yìí ti fẹ́ tán o pé ọ̀bá wọ ẹ̀ tètè tún ra nǹkan míì sí o torí tọ́ba ti di pówó jó tán kò ní gba ìpè má o la hawla wala quwwata illa billah alárúbáwá sì pòwe wọn ni laysati naihatu kath-thuqla ẹni tá a fún lówó kọ́ba ní pé òkú lóhùn àrò kọ́dà bí obìnrin tó máa rẹ̀ kú kọ́dà bí obìnrin tó máa rẹ̀ kú. ẹlẹ́ẹ̀kejì nínú dáadáa eléyìí tẹ́ máa ṣe fáwọn òbí yín méjèèjì lẹ́yìn ìgbà tí wọ́n bá ti kó òun náà ní kẹ́ máa ṣe sàrà fún wa. ṣíṣe sàrà àfọkùn kìí ṣe sàrà lọ kìí ṣe mọ́sà lọ́ba dé o kìí sì ṣe àmàlà àtọ́bẹ̀ gbẹ̀gìrì òun lọ́ba dé o táwọn aṣọ yìí pé amúgbẹ̀gìrì rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ yóò bá lẹ́gùn nìyẹn nínú òfin ẹ̀sìn Islam tẹ bá fẹ́ ṣe sàrà àfọ́kù ntó wù yín tọ́da tẹ níyẹn ilẹ̀ yóò fún aláìní tẹ fún aláìní ẹ wàá fi. ntẹ fún aláìní yẹn sọrí wípé ọlọ́run kó fún bàbá yín tó ti kú ní ládàá rẹ̀ ọlọ́run kó fún ìyá yín tó ti kú ní ládàá rẹ̀ eléyìí ni wọ́n ń pè sàrà tó bá fẹ́ sàrà aláìní lè yàn máa fún sàrà aláìní lè yàn máa fún sàrà ẹ̀yin náà wá ń dàbí ọgbọ́n pé sàrà àjọ ni kìí ṣàdó àjọ kẹta sàrà àjọ ni kìí ṣàdó àjọ kẹjọ sàrà ni kìí ogójì ọ̀dà ṣé ọjọ́ lẹ́yìn náà ta ni ń jẹ gbogbo kálukú wọ́n ti sàlẹ̀ àpàtì wa àwọn ní ń jẹ sàrà ah, ó ṣe jẹ́ pé àwọn olówó lẹ̀ ń ṣe sàrà ó ṣe jẹ́ àwọn ọlọ́lá ní ń jẹ sàrà àti níbi tó ṣe pé àwọn aláìní pọ̀ lọ jantirẹrẹ àwọn ẹni tí ò rí jájẹ wọ́n pọ̀ lọ jàrá ẹlòmíì nìsín ó ti jẹ oúnjẹ tó ṣe pátá ń bẹ nù rẹ̀ káyìn ọjọ́ ti lọ lórí ẹ̀ gàrí níwọ̀ àmújojúmọ́ kò tó rí gàrí. so àwọn aláìní yẹn lẹ́sẹ̀ sàrà fún sàrà ò sì ní í ṣe pẹ̀lú pọ́gbọ́dọ̀ jóúnjẹ ó lè jóúnjẹ ó lè jẹ́ nǹkan míì ẹ̀ sì gbọ́dọ̀ dọ́jọ́ sí i torí tẹ́ bá ti dọ́jọ́ sí i ó ti dàda dálẹ̀ bákan náà ẹ̀ ilé yẹn kọ́ máa jẹ́ sàrà odidi ilé ẹ lè bùn àwọn aláìní kẹ́ẹ̀kọ́ ẹ fi ṣe sàrà fún bàbá yín ẹ lè gbó didi mọ́tò kẹfì ṣe sàrà fún bàbá yín ẹ lè gbẹ́ kànga kẹfì ṣe sàrà fún bàbá yín ẹ lè gbẹ́ bọ́ọ̀ kẹfì ṣe sàrà fún bàbá yín ẹ lè kọ́ mọ́sálásí kẹfì ṣe sàrà fún bàbá yín ojú ọ̀nà táwọn èèyàn ò lè gbà nítorí pé omi tó wà ń bẹ̀ ó ń bùkátà fún ọmọ afárá lórí ẹ lè má lórí wípé kí ládàrí ọlọ bá bàbá yín gbogbo da tó dùn yìí wọn etí ọ̀dà tọ́kan tó burú tó kòrò ni wọ́n mójútó wọ́n wá lérò fáwọn sẹ́ẹ̀tì adúpẹ́ fọlọ́n fáwọn èèyàn ti ń pa àdáda alẹ̀ wọ́n ti ń pati ẹni tó sì pati ìwọ lójú òtì ojú òtì ọ̀la yóò tún ti ọ̀la lókè yà mọ́ ọkàn náà nàdánù lásán ẹlẹ́kẹta silatu rahimi allati la tusalu illa bihima kọ́ ọ máa sokun ẹbí pọ̀ ẹbí tó ṣe pé tí àwọn ló dé kọ ọmọ wọn ó sokùn ẹbí yẹn pọ̀ ó ní sọ pé ńgbà tí bàbá ti kú kí mọ̀lẹ́bí ọfọ múra rẹ̀ èmi ọwọ ayé ti mọ̀lẹ́bí kankan à ọgbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o ọgbọ́dọ̀ sokùn ẹbí pọ̀ lẹ́yìn ikú bàbá àtìyá rẹ̀ lẹ́nìkan lọ lé àwọn ọmọ ẹja rẹ̀ ọgbọ́dọ̀ sokùn ẹbí pọ̀ lẹ́yìn ikú bàbá àtìyá rẹ̀ bàbá àtìyá rẹ̀ àwọn ni wọ́n jẹ́ kọ ọmọ àwọn èèyàn wọ̀nyí bàbá àtìyá rẹ̀ ni wọ́n jẹ́ kó ọtàn máwọn èèyàn wọ̀nyí ọ̀ràn àyàn ló jẹ́ lórí rẹ kó ọjẹ́ ni tó ṣe kó sokùn ẹbí pọ̀ má ti torí pé bàbá ti kú kí wàá sọ pé kò kú bàbá kankan má bàbá tó kù náà bàbá làwọn náà má ti torí pé ìyá rẹ ti kú kó láwọn ìyá yìí yóò ya ni wá kò sí tọkàn mí pẹ̀lú wọn ọmọ rere ò ní ṣe bẹ́ẹ̀ o ẹlẹ́kẹrin òun náà ni àsọtẹ́lẹ̀ bàbá rẹ̀ àsọtẹ́lẹ̀ ìyá rẹ̀ eléyìí tó ṣe pé wọ́n ti sọ kalẹ̀ tí ó tako Ọlọ́run tí ó tako Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ gbọ́dọ̀ musẹ ẹ gbọ́dọ̀ musẹ ẹ má sọ pé bàbá ti kú kò kúkú mà bá ṣe bá ṣe ẹ gbọ́dọ̀ musẹ lókun ìgbà tí ó bá ti tako Ọlọ́run tí ó tako Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹlẹ́karùn òun náà ni kẹ́ dáadáa sáwọn ọ̀rẹ́ bàbá yín ẹ dáadáa sáwọn ọ̀rẹ́ màmá yín lẹ́yìn ìgbà tí bàbá àti ìyá yín ti kú kò sí bẹ́ẹ̀ sì ṣe dáadáa sáwọn ọ̀rẹ́ òbí yín tó ti kú tí wọ́n ní rántí òbí yín tó má sì rántí òbí yín látàrí dáadáa tẹ́yìn ṣeun wọ́n ṣàdúrà ránṣẹ́ fòbí yín dáadáa ni gbogbo eléyìí Islam kọ́ wa ní gbogbo dáadáa yìí nítorí pé ààyè tí bàbá wa wà ọ̀gá púpọ̀ ààyè tí Islam gbé ya wa sí ọ̀gá púpọ̀ bàbá wa ẹ̀rí korúkọ wọn là ń jẹ́ gbogbo kálukú tó bá ti pè é ó pè má bàbá rẹ̀ bàbá rẹ̀ yìí báyìí gbogbo bó tilẹ̀ wù kó rí bàbá rẹ̀ ni bàbá rẹ̀ ìsìláàmù tún fi hàn wá pé bó kọ bàbá rẹ̀ ṣe rí gẹ́lẹ́m òun náà láà máa pè mọ́ ẹn actually ó kọ tí dáàdì ń jẹ́ yẹn kì í so kọ tó wù mí àkọ́kọ́ ó kọ tí dáàdì rẹ̀ lélẹ̀ yẹn so kọ tiẹ̀ ó kọ tí dáàdì rẹ̀ yẹn dandan dandan iná làá máa pè mọ́ kápẹ́ ìwọ ní ìsìn mùsùlùmí ni ọ dádì rẹ wá jẹ́ ẹ̀yìn abọ́yadé bàbá rẹ wá ń jẹ́ ìwọ ti gba Islam ẹ̀rí pé tí wọn bá gba Islam ni. ọmọ ọlọ́yà nìwọ náà ṣùgbọ́n gbà tọ́lọ́ wọn sànù rẹ̀ wọ́n gba Islam àwọn àbí lè rè pé tọ́ Islam tó fẹ́ gbà ní orúkọ olówó ọmọ jẹ́ ó wá ní mo fẹ́ máa jẹ́ Muhammad Muhammad yìí bóòlù ti máa kó kọ bàbá rẹ̀ á ní Muhammad ọmọ abọ́yadé a gbọ́dọ̀ yí padà toró kọ bàbá rẹ̀ a lẹ́tọ̀ọ́ láti yí padà àmọ́ wọ ọ̀yáfùnmi ni wọ́n sọ ọ̀yáfùnmi ọmọ abọ́yadé ti di mùsùlùmí ọya fún mi má ń ń ti yí ọya fún mi padà sí Muhammad àwa lágbára láti yí abọ́yadé padà sí Ahmad torí pé abọ́yadé kìí ṣe mùsùlùmí àbúrò wa yí ọkọ padà ó kọ bàbá rẹ náà lọ́ọ́ jẹ kọba hàn ní ọkọ bàbá ike ikpe kìí ṣe mùsùlùmí ó kọ náà jẹ nítorí lẹ́kọ́ funfun tiẹ̀ ti jáde adúpẹ́ fọlọ́ ó kọ baba yín lẹ́ẹ̀ jẹ́ láti gbà tẹ wà ní kéékèèké ó kọ bàbá yín lẹ́ẹ̀ jẹ́ títí tá di géńdé ẹdi géńdé kùnrin ẹdi géńdé bìnrin orúkọ yín yín náà ni ẹ wá dàgbà ẹ̀yin ti fẹ́ yàwó orúkọ bàbá yín lẹ́ jẹ́ ọmọbìnrin náà bá ti lọ́kọ orúkọ je rẹ̀ lọ́gbọ́dọ̀ máa jẹ́ báyìí lòfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa. òfin ọlọ́run fi yé wa wípé kò sí ìṣẹ̀lẹ̀ kan tó lè ṣẹlẹ̀ sí ọmọ èèyàn nínú ìgbésí ayé tó lè ti torí rẹ̀ wá yí ó kọ bàbá rẹ̀ padà sóko ẹlòmíì ó kọ bàbá rẹ̀ iná lọ́ọ́ máa jẹ́ gbogbo ìgbà ọ gbọ́dọ̀ ti torí pé ìwọ ti di ọ̀gá tó ń kọ́ àwọn èèyàn níṣẹ́ tó ń tún fi ṣẹ́ lé wọn lọ́wọ́ kọ́ wa lọ́ọ́ fẹ́ bàbá rẹ̀ mọ́ rẹ̀ má ó tó bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni obìnrin ọgbọ́dọ̀ ti torí pé òun ti di ẹni tó di ìyàwó nílé ọkọ òun gbọ́dọ̀ yí oko òun padà kúrò lórúkọ bàbá tòun sórúkọ ọkọ tòun ìsìláàmù ọ̀farama ìsì àwọn òyìnbó nìyẹn nítorí pé òyìnbó àṣà tiwọn nìyẹn kìí ṣẹ̀sìn wọn ló ní kí bẹ́ẹ̀ ẹ̀sìn tiwa ó síwájú gbogbo nǹkan tá à ń bá ń ṣe nílé ayé wa. ẹ̀sìn wa òní wọn máa fi mánà lọ sí di eléyìí ní ẹ̀sìn ẹ má ṣe eléyìí eléyìí lọ́tọ̀ eléyìí ọ̀tọ̀ ẹ̀sìn wa ní ẹ gbọ́dọ̀ ti torí wípé obìnrin lọ́kọ kẹ wá yí ọkọ rẹ̀ padà sórúkọ ọkọ kẹ sọ orúkọ bàbá rẹ̀ lórúkọ ọkọ rẹ̀ ìsìláàmù ní ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ ọgbà iná làwọn èèyàn jẹ́ pé wọ́n máa yí ọkọ wọn padà nítorí pọ́ǹba ti lọ́kọ òun ò lè máa jẹ́ orúkọ bàbá òun má orúkọ ọkọ tó wọn máa jẹ́ tó bá tún ti lọ́kọ míì lẹ́yìn eléyìí wọ́n tún ọkọ padà sórúkọ ọkọ tuntun ẹ̀ ń bá níbi ọkọ mẹ́wàá láyé rẹ̀ òrí ẹ mẹ́wàá mọ́kànlá ni wọ́n ọkọ tiẹ̀ padà nígbà kan kúrò ọkọ bàbá rẹ̀ lọ sí orí orúkọ ọkọ ọkọ kínní lọ sí orúkọ ẹlẹ́ẹ̀kejì lọ sí orúkọ ọkọ ẹlẹ́ẹ̀kẹta lọ sí orúkọ ọkọ ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí dórí orúkọ ọkọ ẹlẹ́ẹ̀kẹwàá iṣẹ́ bá àwọn ẹni tí wọ́n máa bá yí padà wàhálà sí bọ́ọ̀n náà yóò ti kọ́kọ́ kó kọ́ńgbà mi yóò forúkọ ọkọ kẹrin sí ó lẹ mo ti gbàgbé pé mo ti fọ lórí ibú yẹn sílẹ̀ ok ọ̀dọ́ta lọ wá wà ní ìsísó lórí ibú lónà àbó lórí ire kò tí ì yé òun ẹ sáàjà kó kọjú ẹ náà sí. bákan náà ìsìláàmù kọ̀gbà kọ́ lọ sílé àwọn ọmọ tó ṣe pé àwọn òbí wọn ti wà wọ́n dànù láti kéékèèké wọ́n sọ wọ́n sójú àgbàrá ipe kómi ọmọ gbé wọn lọ àwọn òbúkátà wọn àwọn kẹsẹ̀ èsì bí wọn ni kọ́ wa gbèrú àwọn ọmọ yẹn kọ́ wa ní ọbẹ̀ sọ́dọ̀ ma orúkọ rẹ ló kù tí wọn máa jẹ ó lè sọdọ ma àmọ́ ó lè gbàgbà tọ rẹ lábẹ́ òfin Ọlọ́run ọba nínú Islam ọgbà àgbàtọ́ rẹ̀ ó kọ̀ wọ́n ní ọmọ wa jẹ́ àmọ́ bàbá kan fún un a máa pè ní lágbájá ọmọ ẹrú ọlọ́n sebonsa ti ló kọ a wàá sọ bàbá rẹ̀ di Abdullah gbogbo anásì ni Abidullah àwọn ẹrú ọlọ́n torí ẹ bẹ́ẹ̀ ti ṣe sẹ́nu o. ọ̀gbọ́dọ̀ wa yí ọkọ rẹ̀ k'ọ sọ́dọ̀ ọkọ tiẹ̀ tó ti kó wọn lọ gba fẹ́ fi rẹ̀ gbogbo náwó rẹ̀ wọ́n ló ń gbé kí lèèyàn fi ń jẹ́ bàbá tó báyìí lọ fi ń jẹ́ bàbá jù wa kọ́bọ̀ wa lórí bàbá wa náà ni ó tún máa jẹ́ torí pò ń lo bí wa ara rẹ̀ láti jáde àwa náà tọ́jọ́ ìpè ọmọ ẹ̀gbọ́n wa ni ọmọ àbúrò wa ni ọmọ èèyàn wa ni ìyé kan àti ìbátan wa ló bì lọ́wọ́ ń gbé ọ̀dọ̀ wa àwa là ń ṣètọ́jú rẹ̀ àwa là ń lọ ilé ẹ̀kọ́ irú àwọn ọmọ báyìí a gbọ́dọ̀ yíó bàbá wọn padà sí tiwa o lábẹ́ òfin Ọlọ́run ó kọ bàbá rẹ̀ ní ọmọ jẹ́ ọ̀gbọ́dọ̀ wá sọ fún pé hàn ó tó ma ó tó ma bàbá rẹ̀ ń bàbá nígbà tí mo ti ń tọ́jú rẹ̀ tí mo náwó lé ọ lórí ń mọ bàbá ẹ̀ wà. ìwé ṣe bàbá rẹ̀ ìwà alágbàtọ́ rẹ̀ ni ẹ ṣe ẹkú náwó ẹkú nára ọlọ́run sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ àmọ́ ẹ̀ lè di bàbá rẹ̀ ẹ̀gbọ́n bàbá ń jẹ́gbọ́n bàbá àbúrò bàbá ń jábúrò bàbá àbúrò àbẹ́gbọ́n bàbá kò lè yí padà kó di bàbá láéláé. Baba kú bàbá kù àṣà lásán ni kò túmọ̀ sí pé bàbá tó kù ti di bàbá rẹ̀ gangan àìmọye èèyàn ló ń pè ń bàbá tètè bàbá rẹ̀ àpọ́nlé nìyá ká bàbá rẹ̀ tó bí ọ gángan kò sẹ́ni tó lè dípò rẹ̀ láéláé ìyá rẹ̀ tó bí ọ gángan kò sẹ́ni tó lè dípò rẹ̀ láéláé lábẹ́ òfin ọlọ Yorùbá náà sì bọ̀ wọ́n ní ń ṣèyà kìí jọ̀yà ń ṣe bàbá kan náà kò sì lè jọ bàbá aqulu qawli hadha wa astaghfirullah al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله داج داج ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa ó ṣe lófin kíkó ní kálukú orúkọ bàbá rẹ̀ ní kó máa jẹ́ ẹnìkan ọ̀gbọ́dọ̀ yóò kọ bàbá tiẹ̀ padà lábẹ́ gbogbo bó tilẹ̀ wù kó rí orúkọ bàbá rẹ̀ lọ gbọ́dọ̀ máa jẹ́ ẹnikẹ́ni tó bá fi lè dán wò tó yí orúkọ bàbá rẹ̀ padà sórúkọ bàbá mi tó sì mọ̀ pẹ́ni tó ń yí orúkọ òun padà sórúkọ tiẹ̀ yùn kìí ṣe bàbá òun onítọ̀hún ó ti dáwọn ọ̀ràn ńlá lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa lọ́pọ̀lọpọ̀ ọgbà míì ẹlòmíì máa ń yí orúkọ rẹ̀ padà sí orúkọ bàbá mi nítorí pé bàbá tí ó yí orúkọ bàbá tiẹ̀ padà sí tiẹ̀ yẹn bàbá yẹn jẹ́ gbajúmọ̀ ó jẹ́ lùmọ̀ǹká ó jẹ́ni tó so yìí pé tí wọ́n bá rí ọkọ rẹ̀ pẹ̀lú tèèyàn gbogbo èèyàn máa sáré sí àti ràn yàn lọ́wọ́ wọ́n máa sáré sí àti sí àtìlẹ́yìn fún yàn nítorí pé wọ́n máa wò pé ọmọ ẹni táwọn mọ̀ yẹn tó gbajúmọ̀ yẹn òun náà nìwọ náà táwọn bá sì ṣe bẹ́ẹ̀ táwọn ràn ọ́ lọ́wọ́ ó ṣeé ṣe kọ́jọ́ pé rú bàbá tí wọ́n yí ó bàbá rẹ padà sórúkọ tiẹ̀ yẹn ó ti síwájú sàwọn náà lóore rí àwọn náà fẹ́ wá san fún ó sì ṣeé ṣe kọ́jọ́ pé wọ́n fẹ́ tara dáadáa táwọn ṣe fún ọ yẹn káwọn náà fi gba dáadáa míì lọ́dọ̀ ọrù bàbá yẹn tọ́ba lọ mà pípa wọn làwọn ràn ọ́ lọ́wọ́ tí nǹkan tó ń wá tó fi bọ́ sí i wọ́n máa yí okò àwọn bàbá wọn padà síta àwọn bàbá mi nítorí àǹfààní ilé ayé nítorí kí wọ́n lè bá a bọ́ lọ́wọ́ àwọn aburú kan eléyìí lábẹ́ òfin ọlọ́run ọba kọ̀tọ́ bẹ́ẹ̀ náà ni eléyìí tí ìyàwó náà ṣe nítorí pọ́bà àti lọ́lé ọkọ tọ́wá yí orúkọ bàbá tiẹ̀ padà tó gbé sí orúkọ ọkọ rẹ̀ eléyìí náà kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni ṣùgbọ́n ìdílé yẹn kò jẹ́ ìdílé kan eléyìí tó ṣe kọ́ gbajúmọ̀ kò sì jẹ́ ìdílé kan táwọn èèyàn kà kún lọ títí nítorí pé wọ́n ti yakú rẹ̀ tẹ̀ nínú ìdílé tọ́lọ̀ ní tinubu wọ́n jáde yẹn ọ wà sọ ìdílé onídìílé ọ sọ di tiẹ̀ nítorí kí wọ́n lè bá a máa kọ́ kún kí wọ́n lè bá a máa pè ọ́ ní nǹkan tó jẹ́ eléyìí náà tọ́ lábẹ́ òfin ọlọ́run ọba wa ọ وهو يعلم أنه غير أبيه فالجنة عليه حرام متفق عليه Ànábì ní ẹnikẹ́ni tí ó bá ń jẹ́ orúkọ ẹlòmíì tó yàtọ̀ sórúkọ bàbá rẹ̀ tó sì mọ̀ pé ẹlòmíì yìí tó ń jẹ́ orúkọ rẹ̀ kìí ṣe bàbá òun ọmọ dájú bẹ́ẹ̀ ó ní tiwọn lọ mọ̀ pé àlùjáná ti dèwọ̀ fún un ọlọ́run dákun ṣàánú wa gbogbo ń tọ́ fẹ́ gbà látàrí yíyí ọkọ rẹ padà gbogbo ń tọ́ fẹ́ gbà wọn irọ́ lásán ni lẹ́gbẹ̀ẹ́ pò ní ràlìjáná wọ̀ ọjọ́ máa jó kọ bàbá rẹ jẹ́jẹ́ eléyìí kódà bí tẹni tí ń jó kọ bàbá bàbá rẹ o kódà bí ẹni tí ń jó kọ bàbá bàbá bàbá bàbá bàbá bàbá rẹ torí pé gbogbo àwọn bàbá tó bí bàbá wa gbogbo bó tilẹ̀ òkun jìnnà sí wa sí bàbá wa náà ni wọ́n ṣe yàtọ̀ sí kó wá jẹ́ pé nìkan di àsáwọ̀ nínú mọ̀lẹ́bí yín kìí ṣe mọ̀lẹ́bí yín kìí ṣe bàbá ẹ̀ kìí ṣe bàbá bàbá rẹ̀ kìí ṣe bàbá bàbá bàbá bàbá bàbá bàbá rẹ̀ ẹnì kankan ẹnì kankan tó ṣe pé ńbolo ti wá ẹni gbogbo yẹn ọmọ abéèrè ọwọ́ à ń jókòó rẹ̀ níbo ń bẹ̀ kìí ṣe bí kọ́ ọmọ jókòó àbúrò bàbá rẹ̀ o àbí kọ́ ọmọ jókòó ẹ̀gbọ́n bàbá rẹ̀ o àbí ẹ̀gbọ́n ìyá rẹ̀ àbábúrò ìyá rẹ̀ àbí kọ́ ọmọ jókòó bàbá ìyá rẹ̀ rárá o kọ́tọ́ òfin ọlọ́ọ̀ ó tún wá nínú ẹgbàá wọ̀rọ̀ látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu qala nabi Muhammad sallallahu alayhi wa sallam ó sọ pé la targhabu an abaikum faman raghiba an abihi faqad kafar muttafaqun alayhi anabi sallallahu alayhi wa sallam ó ní ẹ má ti kọ àwọn bàbá yín o ẹ má àwọn bàbá yín ẹ má hun àwọn bàbá yín dànù kẹ wá pé kìí ṣe bàbá yín má kẹ sọ pé yín ò lè jókòó rẹ má torí pé gbogbo ẹnikẹ́ni tó bá fi lè kọ́ bàbá rẹ̀ ń bàbá onítàn ti ṣe kèfèrí sọlọ Ọlọ́run kó wa. a gbọ́dọ̀ ní àkéèsí tó ga nítorí pé nǹkan tó ṣe tó padà wá sọ ọ́ di kèfèrí bó tilẹ̀ jẹ́ pápá kan nínú àwọn olùmọ̀ wọ́n ní gbogbo ìtànàbí sọ níbí nípa kó gbogbo ẹni tó bá fẹ́ lomi tó yàtọ̀ sí bàbá rẹ̀ tó fi ṣe bàbá ó ti ṣe kèfèrí kufrun duna kufr ìṣe kèfèrí tó kéré sí ìṣe kèfèrí ńlá ni ìyẹn ni pé kèé ṣe tí máa sọ̀yàn dọ̀mọ́ná kèé ṣe tí máa báyàn ṣẹ́jẹ́ kèé ṣe tí máa mú kéèyàn di ẹni tó ṣe wípé yọ́ọ́ máa bẹ gbére kése nínú náà jahannam náà lọ́wọ́ á dáa ọwọ́ anú àdìsí mi ipa nabi sallallahu alayhi wa sallam oni mani daca ila ghayri abihi la'anahu Allah ẹnikẹ́ni tí ń bá ń jókòó bàbá mi yàtọ̀ sórúkọ bàbá rẹ̀ ọlọ́run làánà rẹ̀ ọlọ́nla àníyàn ó túmọ̀ sí kọ́lọ́ ọbọ̀ lè jìnnà sí kẹrẹ kọ́lọ́ ń dákunjọ ọkọ́ má lè wà jìnnà sí kẹrẹ. nínú hadithi ali radiyallahu anhu ọlọ́nàbẹ́ muhammad صلى الله عليه وآله وسلم ولمن ادعى إلى غير أبيه أو انتمى إلى غير مواليه فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل الله منه يوم القيامة صرفا صرفا ولا عدلا متفق عليه قال نبي محمد صلى الله عليه وآله وسلم أني بقواني كاني tí máa ń jẹ orúkọ bàbá mi yàtọ̀ sórúkọ bàbá rẹ̀ àbẹ́nikẹ́ni tó sọ àwọn èèyàn míì dáwọn èèyàn rẹ̀ yàtọ̀ sáwọn èèyàn rẹ̀ àwọn mọ̀lẹ́bí mi àwọn àdílé mi ọláwọn nìdílé rẹ àwọn nìbátan rẹ tí wọ́n ti ṣe bátan rẹ fàálẹ̀ ìhìlá ànátúlọ́ àjẹpẹ́ làánà ọlọ́run yóò ṣubú lé lórí o wàlmẹláyíkà àti làánà àwọn mẹláyíkà wọn náà ṣe àjùmáyìn àti gbogbo èèyàn lápapọ̀ wọn máa làánà rẹ̀ ọlọ́nkọ́ sànù wa. la yaqbalu Allahu minhu yawma al-qiyamati sarfan wala adla ọlọ́run ọba ò ní gba tútú bá lọ́dọ̀ rẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù apá kan nínú àwọn olùmọ́ni sọ́rfẹ́n náfìlà ọlọ́run ní gba náfìlà kan lọ́wọ́ rẹ̀ níjọ́ gbẹ̀ndà kìyàmù wàlẹ̀ àjẹlà tó bá ti jọ́ gbẹ̀ndà kìyàmù ọlọ́run ọba kò ní gba ìràpadà kan lọ́wọ́ rẹ̀ apá kan nínú àwọn olùmọ́ni fariidà kò ní gba ọ̀ranyàn kankan lọ́dọ̀ rẹ̀ ìyẹn ni ní gba náfìlà kan lọ́wọ́ rẹ̀ kò sì ní gba ọ̀ranyàn kan lọ́wọ́ rẹ̀ gbogbo ń tó ṣẹlẹ̀ ayé yọ ọjà sótù bá ń tẹ fún kò ní rọ́nà lọ torí kíni ń jó kọ bàbá mi yàtọ̀ sí bàbá rẹ̀ ó pa àwọn àdílé mi nídìílé rẹ̀ yàtọ̀ sí ìdílé rẹ̀ kí ló wá sí ìdílé tiẹ̀ náà rí tó fi jẹ́ pé wọ́n gbọ́dọ̀ gba pààrọ̀ torí ẹ̀ bọ́lọ̀ ń bá ṣe fẹ́ ló máa ń dáyàn nísìn ẹ bá wò wò ọlọ́run ẹlẹ́dàá wa ọ̀dà wa bó ti ṣe wù ó ní Yorùbá wọ́n á sọ pé wọ́n fẹ́ jẹ́ yorùbá mọ́ òyìnbó lọ fẹ́ dà ara ń tà ń sọnù o ara ń tà ń sọ nìyẹn o ọlọ́dọ̀ ní fúlàní oníwọ̀ fẹ́ jẹ́ fúlàní má haúsá lọ fẹ́ jẹ́ torí pé fúlàní gbogbo bíkíbi wọ́n ti máa ń pè wọ́n lágọ̀ ara ń tà ń sọ nìyẹn o bẹ́ẹ̀ náà ni ọlọ́dọ̀ wọn ń tàpà mọ́kúá ìnílù bàbá ẹ̀. kútúwẹ́ńjì nílùú ìyá rẹ tápà ni ọ níwájú àti lẹ́yìn wọ́n sọ pé actually wọn ò fẹ́ jẹ́ tápà mọ́ yorùbá lọ fẹ́ jẹ́ because àwọn yorùbá ọ oh, mashallah nígbà tí yorùbá náà sì ń sápò òyìnbó ló ń fẹ́ dà wọ́n ní mashallah yorùbá dá o ti fẹ sọ àwọn èèyàn míì dèèyàn tiẹ̀ ọ̀fẹ́ gbàgbé tiẹ̀ nù níta ń sọ nìyẹn o nílùú yín. àwọn mọ̀lẹ́bí kan wà tó yẹ pé masha allah ìdílé ńlá ni ìdílé yẹn gbogbo ẹni tó bá jẹ́ ọmọ nínú ìdílé yẹn wọ́n á máa wòra wọn pa àwọn gangan lèèyàn gbogbo ará yòókù èrò lásán làwọn ìwọ wá ń bá ọ̀kan nínú àwọn ìdílé tẹ́ kà fún ìdílé pàtàkì yẹn ọ̀ ń bá rìn ẹ̀ ń jọ ń sọ̀rẹ̀ so ìwọ náà wá bẹ̀rẹ̀ sí ní pera rẹ lọ́kàn nu wa bí kápẹ́ ìdílé yẹn ìdílé àwọn tí máa jọba ni tọ gbogbo àwọn ọmọ tí wọn ni wọn máa pè lọ́mọ ọba wọn máa ní prince prince prince ìgbà tí wọn náà ti wá ń bá wọn rìn wọn náà wáá pé wọn náà prince ni wọn náà láti bo síbo láti bo síbo subahánàlá eléyìí túmọ̀ sí pé o ti fẹ́ sọ tiẹ̀ nù ọ̀fẹ́ hàn táwọn míì ẹni tó bá sọ tiẹ̀ nù. tọ́fẹ́ hàn táwọn míì tọ́fẹ́ máa pera rẹ̀ lọ́kàn nínú àwọn èèyàn tó jẹ́ pé kọ̀tàn má àwọn náà là ń sọ pé yóò rí lánà ọlọ́run táwọn màláìkà àti lánà àwọn èèyàn lápapọ̀ ọlọ́run ò ní gba náfìlà lọ́wọ́ rẹ̀ kò sì ní gba ọ̀ràn yẹn lọ́wọ́ rẹ̀ nígbà wọn bá ti gbọ́ ọ̀ràn yẹn kí wọn ni wọn ti fẹ́ fi náfìlà sí torí ẹ̀ ibi tó ti wá náà ló ti wá o bí kéèyàn nísìn kéèyàn jẹ́ ọmọ ìlú kan ìlú yẹn ó jẹ́ ìlú tó ṣe pé wọ́n máa wá nínú dictionary nàìjíríà gan ó sì ṣe púpọ̀ kún ó tó rí ọwọ́ kan màmá ọba ni ọmọ kánù ni ọ torí pé láre wa ń bẹ kánù púpọ̀ ni wọn bọ̀ ni kánù mo ti wá kánù báwo kánù báwo ni wọ́n ti wá. ìwọ ṣe ganye ìnílù yín ganye ní bóti state ọwọ́ àmọ́ ọ̀sọ̀rọ̀ di kánù hábà hábà àbòsí ìpọ̀ bẹ́ẹ̀ náà ni ìwé sọmatílété ń bì ìwé sọmatílété ìwọ ń tiẹ̀ ibi tó ti wá bóyá lu tó ẹgbẹ́ tá ń south west yìí á ṣe wàhálà ọkàn dìde lọ́ba sọ pé ah ọmọ ògbómọ̀ sọ lèmi náà kí ló ṣèlú tiyín tó lè sọ pọ́ máa bẹ̀ níwọ̀ tó fi fẹ́ fi gba pààrọ̀ torí pé kálukú ọlọ́run bá ní hikima kan pẹ̀lú ibi tó dá kálukú sí hikima kan bẹ nínú bó ṣe jẹ́ kó jẹ́ pé ẹni tó jẹ́ bàbá rẹ ni bàbá rẹ nítorí pé tá a bá jọ máa bi tọ́lọ̀ wọn bá ní ká jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tọ́lọ̀ ní kó ṣẹlẹ̀ gbọ́wọ́ kálukú wa ń dáadáa lérí àbí tá a wà ibòmíì làbá ṣe sí ọlọ́run ní hikima tó fẹ́ fàyọ kí lọ́ọ́ á ń sọ pé tiẹ̀ ṣe tiẹ̀ sí ma wọ́n dàbí ọmọ Yorùbá nì tí wọ́n wá ìlà sílẹ̀kẹ́ bá a mú wáyé wọ́n wá sílẹ̀kẹ́ tó ń ti pé kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run àmọ́ bàbá tiẹ̀ ti kọ́ sílẹ̀kẹ́ náà wọ́n á lọ gbélé haúsá ẹnìkan wá rí wọ́n á sọ pé ẹ káàárọ̀ bọ̀dá o ẹ dákun ibì kan mọ̀ ń béèrè òní máa fi wọ́n nà méjì fọ́ a ah! ẹ dákun tí wọ́n ti là kọ́ sí ọlẹ́kẹ̀ ni ebi yóò bá ní wọ́ àní bá náà ju yàrá ń ṣe Allahu akbar ó lóun ọ̀gbọ́ yóò bá sẹ́yìn mọ́ kó ti fẹ́ sọ àwọn míì di tiẹ̀ nu ọ fẹ́ gbé ọkà tiẹ̀ fájájẹ wàlà hàwùlà wàlà kúwàtà ìlà bìlà àbí wọn náà wọ́n rọra kọrú ilà àwọn haúsá sí ọlẹ́ẹ̀kẹ́ èyí máa ń bẹ ní ẹ̀bá ètè méjèèjì bí wọ́n ti pàdé sí ẹ̀kẹ́hùn wọ́n kọ sí mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta wọ́n tún kọ sí wájú orí náà wọ́n tún kọ sí lẹ́nìkan bá ní tó yàyà dẹ́yì ana àlàáfíà wàláhì wọ́n ti tẹ̀ mbáyà ní kì ọ́nì ah kí ni ń sọ yóò bá má lè mi yóò bá báwò yóò báwò ní ma wù ló torí ká lè mara wa kéésì ká lè wa àwa ń dà láàmú tá a ti torí ẹ̀yà wa a ti torí èdè a wa a ti torí ìlú a wa kí ni bẹ́ẹ̀ lù yín tọ́sọ́dọ̀ máa lè so gbogbo ẹ ilé ayé yìí ń pè ọ̀hún má yí padà torí pọ́lọ́ wọn bá kan nínú sísí ọ bó ti ṣe sí nínú tí ń tọ́ka sí ewu ńlá eléyìí ti ń bẹ nínú kéèyàn ọmọ yí tiẹ̀ padà kó ló wọ́n jẹ́ ọmọ bàbá òun má ọmọ bàbá mi ló ń fẹ́ jẹ́ òun ọjọ́ mi òun ọjọ́ kan nínú àwọn ẹ̀yà tó má àwọn aràn òun àwọn àdílé òun. Umar radiyallahu anhu ó sọ̀rọ̀ kan tí imaamu Bukhari gbé jáde ọ̀rọ̀ yìí lágbára ó ní inna kunna naqra'u min kitabillah alla targhabu an abaikum. فإنه كفر بكم أن ترغبوا عن آبائكم onítẹ́lẹ̀ nínú àyàtà kanú alukur'ani tọ́lọ̀ ti parẹ́ àmọ́ tí ìdájọ́ rẹ̀ sẹ́kù òun náà ní pé la targhabu an abaikum ẹ má pọ̀ àwọn bàbá yín bàbá o ẹ má pọ̀ àwọn bàbá yín bàbá fa innahu kufrun bikum torí pé tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ àìmórí lélẹ́yìí já Ah, dákun tó rọ lọ ta lẹni náà tó lè dípò bàbá wa kò sí bàbá rẹ ni bàbá rẹ ẹ̀yin náà gbọ́ lédè Yorùbá ẹ̀yin bàbá bàbá wa amọ̀pẹ́yìn náà ni ẹni tó ti ń pọ̀n wá jẹ látọjọ́ tó pẹ́ ẹ̀yin bàbá bàbá wa kìí sàn bàbá rẹ̀ mo rò pé ẹ̀yin bàbá bàbá wa kìí sàn bàbá rẹ̀ torí bàbá tiẹ̀ bàbá mi bàá mi bàbá mi kìí ṣe bí wọ tọfẹ pé bàbá rẹ tó pé sálàájì wà ń lè aláàjì bá wò ó nítorí pé ibi tó ti dàgbà dé báwọn ọgbọdọ máa sọ pé bàbá mi ọgbọ lẹ ọmọ tó jábọ́ látòrí igi máńgò èyí bàbá rẹ ni màmá rẹ màmá mi ìyá mi ọ̀hán ni táwọn aláàjà ń bẹ́ẹ̀ lé àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ọ̀ ń sá torí bí ṣe bẹ̀rẹ̀ náà nù ọ̀nsá ọ̀nsá àwọn ọmọ yòókù sọ pé bàbá mi àwọn ọmọ yòókù sọ pé màmá mi wọ́n á sọ pé aláàjì wọ́n sọ pé aláàjà ọ̀gbádùn ọ̀gbádùn bàbá mi kó lè tètè máa pé bàbá tó bí mi nì kó lè máa ṣe dáadáa sí wọn bàbá rẹ gan tó máa ń pè wọn tó máa ń sọ pé aláàjì wàláì bàbá wọn máa wò pé ọmọ ti fẹ́ dìdàkudà wọn lè má sọ fún ọ bẹ́ẹ̀ náà ni màmá rẹ̀ alájà alájà àà èmi là alájà alájà ó lè pé màmá mi màá mi àà ìyá mi. so gbogbo eléyìí nígbà tí gbéraga bá ti ń pọ̀ fọ́mọ iná ẹlẹ́rìí ti rán yí padà tí ń ti ń ṣe ń sọgbà àwọn alájà àwọn alájà àbẹ́ẹ̀gbà àwọn aláàjì. torí ẹ ẹ má kọ àwọn bàbá yín bàbá torí ìkọ bàbá ẹ ní bàbá àìmọ̀re ni. Baba, bákan náà ó wà látọ̀dọ̀ Abu Dharr al-Ghifari radiyallahu anhu qala nabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní laysa min rajulin idda'a li ghayri abihi wa huwa ya'lamuhu illa kafara billah kò sí ẹnìkan tí ó pe ẹlòmíì mára rẹ̀ yàtọ̀ sí bàbá rẹ̀ tó sì mẹ́lòmíì tó fi ó kọ tiẹ̀ pẹ̀lú tiẹ̀ yún wípé kìí ṣe bàbá òun àfi kó ní tòun ṣe kèfèrí sọlọ ó léwu gan ó léwu gan wa man idda'a qawman laysa lahu minhum nasab ẹnikẹ́ni tó bá sọ pé ara àwọn èèyàn kan lòun tó sì ṣe pé kò mọ́ wọn rárá falyatabawwa' maq'adahu minan nar kọ́fọ́ wa ara rẹ̀ fẹ̀sẹ̀ àbí tí ọba gbé nùnà ẹgbàá wáyé al-Bukhari àti Muslim ló gbé jáde tọ́ ọba fi lè sọ pé ara àwọn èèyàn kan lọ jẹ́ tó sì jọ́ kan nù wọn a jẹ́ ara rẹ̀ fẹ̀sẹ̀ àbí tí ọba gbé nùnà ọlọ́nkọ́ sànù wa ọmọ léwu púpọ̀ o kéèyàn ọmọ jẹ́ ọkọ̀ bàbá rẹ̀ ọmọ burú púpọ̀ o kọ́ sọ pé àwọn èèyàn rẹ̀ èsèèyàn rẹ̀ máa ọmọ bàlùmọ̀gàn kí wọ́n sọ wípé èdè tọ́lọ̀ ń dà ọ́ kìí ṣèdè rẹ má ó burú jáì kọ́ sọ wípé ìwọ ò tiẹ̀ tán má tọ́lọ̀ ń ti kọ́ jáde a ọbàjẹ́ púpọ̀ kéèyàn wá ti torí pọ̀ ńlọ́kọ kọ́ má tún jókòó bàbá tiẹ̀ má odóní bàbá àyàwó. bàbá ìyàwó tí ń sọ fún ọmọ rẹ̀ pé tọ́ akuti mà pé bọ́ọ̀ bá ti lọ lọ́la òtún tó kọ tiwa mọ́ wọ́n ti gbọ́ ọmọ alọ́tẹ́nu gbàtà ni mọ́ta ni lọ́wọ́ ọmọ rẹ lọ́mọ rẹ láíláí ó kọ rẹ ni ó sì máa jẹ́ títí láíláí bàbá ọkọ odo ni tìyín náà ìyàwó ọmọ yín tọ́wọ́lé ọkọ ń jẹta ọbẹ̀ rẹ̀ ọwọ́ alọ́sibítù káàdì tọ́wọ́ àgbà ọwọ́ arákọ̀ọ́rántí mu kúrò lórí tébù bàbá ọkọ wa rí ó rí kó bàbá ìyàwó náà níyàwó tún jẹ́ dìtìn bàbá ọkọ bá fa ó ní kọ̀dájú pé wọ́n ti délé ọkọ o ah, báà mi kí ni mo ṣe o ah, ó kọ bàbá rẹ ló tún jẹ́ dìtìn kọ̀dájú pé ọgbà dùn ah, ó kọ bàbá mi náà ní máa jẹ láéláé títí dijọ́ pé ń dàlùkìyà mà ìwọ ọmọ mi irú ta lọ fẹ́ yìí ìyàwó gidi ni eléyìí ò gidi o <laughs> àwọn bàbá olódo ni ẹ nítorí pé àwọn ọmọ ẹ ṣàlàyé fún wa ẹ lọ fítò wọn á ní kẹ ẹ máa dá ọkọ ó kọ rẹ àti ti bàbá rẹ lọ́ọ́ sọ lọ lé ọkọ òpé kókó yí padà rò pé yọ yí padà láéláé wọn sọ pé ẹ ní nàìjíríà ń bí ẹ sọmátì fèrè fún ìwọ ọkọ ó kọ ọkọ báwo kí ni what is àìbókọ bàbá rẹ lọ ẹkọ jẹ sọni ó ti wá di ọkọ ọkọ rẹ ọkọ rẹ di bàbá rẹ kó ló ti jẹ báyìí ó kọ bàbá rẹ lọ́ọ́ máa jẹ láéláé wọ́n á sọ pé ẹ afẹ́ mú ìyàwó wa lọ sí London ní kíni àlìjẹ́nà ni afẹ́ mú lọ Canada òun dàbí àlìjẹ́nà ọfẹ́ lọ USA òun dàbí àlìjẹ́nà irọ́ lásán tẹ́ máa pọ́nrọ́lé fún ìkúkú yàgbẹ́ ńlú òyìnbó so wọ́n á sọ pé tó kọ̀ ọ̀bá ráì kọjá pé orúkọ ọkọ náà nìyàwó ń jẹ́ wọn ò ní kàkún ìyàwó rẹ wọn ò sí ní kàkún mùsùlùmí là wà nítorí kó lọ lóyìnbó kan ọlọ́wà bí kò ta kò ọlọ́ ọba wọ jókòó rẹ òré wa nàìjíríà pọ̀ sàtífíkẹ́tì fi fẹ́ ra yín iná ló gbé jáde ó lè gbé lọ kóòtù yóò wù bá yín lẹ́yìn wípé àgbàgbọ́ pé gbogbo bíkíbi láyé ó rẹ lọ pé kin certificate of marriage ó ti tó àbúrò wa kó kọ̀ọ̀kan náà tó ọmọ pé ìgbà tí ìyàwó rẹ bímọ lọ́sípítù tí wọ́n múwe àti kọ̀wé ọjọ́ bi ọmọ wa tó ọmọ pé ìwọ náà lọ sọ pé ẹ ìyàwó rẹ ó kọ rẹ ní ti rẹ ni òṣìṣẹ́ tí ọwọ́ ọwọ́ ni a orúkọ yín iná lórúkọ ìyàwó yín gbọ́dọ̀ ta ni ó ní ẹ ah, bá a ṣe máa ṣe nù bẹ́yìn ṣe máa ṣe nù mùsùlùmí là wà kó kọ́ bàbá rẹ tí mo sọ fún ẹ kò tu ẹrú tí ó pò wọn ní kọ pé kí ni tó kó kọ́ bàbá rẹ sí wọ́n sì kó kọ́ bàbá tiẹ̀ náà sí tiẹ̀ ìwọ náà ṣe jó kọ́ bàbá ìyàwó rẹ lẹ́yìn tó fẹ́ yàwó sẹ́ni pábò ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so eléyìí túmọ̀ sí pé kálukú kọ́ máa jó kọ́ rẹ̀ títí láéláé. ud'uuhum li aba'ihim lọ́lọ́nsọ kálukú ẹ máa pè má bàbá rẹ̀ ẹ máa pè má bàbá rẹ̀ lásán kọ́ ni bàbá ìyàwó ń bínú ó ń bínú nítorí pé ó lò ti gbọ́ ọmọ ọmọ òtún Islam lọ yẹn o ìwà náà tọ́ kọ rẹ níyàwó rẹ ń jẹ́ ó mi lójú pé lónìí ló yí padà hmm, ó yí padà bá ti délé sọ fún ìyàwó ẹ̀ gbogbo àwọn dọ́kúmẹ́ǹtì tẹ̀sí lọ kó kọ rẹ sí ó yí padà ìtumọ̀ kó ń gbọ́rọ̀ ọlọ́nu yéṣe kó kọ́ gbọ́ kó kó kó fetí pàlàbà rẹ kọ́ ọmọ sọ pé agbọ́rọ̀ kan lónìí mi ò tí a máa bí mo ṣe lè lò ó lò náà ni ebi mùsùlùmí ni wọ́n. a tí àwọn rẹ bá ṣe gba awé mi lọ́la ó kọ bàbá rẹ ní ọkọ tí òun ṣe bàbá rẹ ó ṣe lè má bọ́ ọmọ rẹ sùn ńgbọ̀n bá ní kọ́ máa kó kọ rẹ sí tí wọ́n bàbá rẹ ni tó tún á máa bá sùn ṣe eléyìí lòfin ọlọ́run ọba wa tá a gbọ́dọ̀ tẹ̀lé àwọn ọmọ yín bìnrin náà ẹ ti máa kó àwọn náà láti sìn gbogbo bíkíbi tó o bá lọ ọkọ mi lọ́ọ́ máa jẹ́ o ni bàbá rẹ ọkọ rẹ ò lè di bàbá rẹ lọ́la kó ojú yọ o ètò lè díjà lẹ láàrin mi àtọkọ rẹ nu kọ máa lọ jó kọkọ rẹ ájà o ọmọ bá sì má bẹ́ẹ̀ yóò ti mọ̀ pé yẹs òfin ọlọ́run ọba lélẹ́yìí ọlọ́run ọba ẹlẹ́dàá kọ́kọ́ àmásẹ́ kọ́ràn wa lọ láti máa pa òfin rẹ̀ má kó lé wa sí gbogbo ntọ́ bá takò tiẹ̀ béèyàn ṣe máa ń jẹ́ mùsùlùmí nù nítéèyàn ọmọ tẹ́lẹ̀ téèyàn bá ti mọ èèyàn ṣàtúnṣe nítorí pé gbogbo àwọn kẹta ń fojú kéré táwọn ọ̀ka fún ó lè ńlá fún wa lọ́dọ̀ ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndàkìyàmà àìgbọ́ òṣìṣẹ́ má báyìí àìmá ti bù ṣe ẹni tó gbọ́ tí ó gbà òní òròjọ́ di lọ́la kọ́lọ̀ kó jẹ́ ká là káwa rántí pé nígbà tá à ń sọ̀rọ̀ nípa ipò àwọn òbí wa àti ibi tá a gbọ́dọ̀ tò wọ́n sí àti bó ti ṣe jẹ́ ọ̀ràn àyàn ká máa jẹ́ orúkọ bàbá wa ní gbogbo òpò yòówù tá a bá wà ká rántí pé nìkan lọ́lọ́run fi gbogbo dáadáa yìí rán tọ́kọ́ wa ní gbogbo àwọn dáadáa yìí àtàwọn nǹkan míì òun náà lọ́gá wa anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam èèyàn wa lè jẹ́ ẹni tọ́lọ́run rán sí aráyé bẹ́ẹ̀ láti wá kọ́ wọn gbogbo dáadáa yìí kọ́mọ̀jẹ́ kó níwọ̀ lórí wọn ànábì yìí ní ìwọ̀ púpọ̀ lórí wa nínú wọ rẹ̀ lórí wa wọn náà ní ká máa pọ̀ ní ṣíṣe àsọ̀láàtù fún ọ̀gá wa yìí ànábì wa sallallahu alayhi wa alihi wa sallam pàápàá jùlọ lọ́jọ́ júmọ̀ yìí àti irú ọ̀sán àti irú ìgbà tóòrùn ti wọ̀ látànà títí tóòrùn ó fi wọ̀ lónìí nítorí pé ànábì ni ẹ máa ṣe àsọ̀láàtù fún mi lọ́pọ̀lọpọ̀ lásìkò yìí فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها جلها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا رحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله